káàsán àti ẹ káàsán ẹ káàsán. ẹ jọ arépo ni mo bèrè. arépo àbí ìlú arépo. ìlú arépo gangan ni mo bèrè. ok ha in fact ọ̀nà yín sì jìn gan o. bẹ́ẹ̀ni ah ẹ nítorí kẹ́ tó débẹ̀ ẹ ṣì máa kàn tó lù mẹ́jọ. àbí jù bẹ́ẹ̀ lọ. Ah, so ìkan tí màá kàn sọ fún yín ni pé tẹ bá ti ń lọ straight nsìn fẹ́ẹ́ rí títì tí ò dà ẹ ṣáà máa lọ tẹ ti dé express kẹ́ tún béèrè láti bẹ̀ ẹ má ẹ má bínú pé wàhálà mi pọ̀ ọ̀nà yìí náà ni màá máa tàn lọ dé express màá ṣe wàá béèrè tí bá débẹ̀. òtẹ́ yín bá ti dé express ẹ tún béèrè wọ́n á tún direct ni. mo dẹ̀ máa kàn tó ìlú mẹ́jọ kí tó débẹ̀. bẹ́ẹ̀ni. wọ́n lọ wá bíbí wà náà wà ẹ ṣe ẹ ṣe gan. all right all right ẹ take care ìwé máa wọ orí ẹ ti gbọ́. ṣé mo pàṣọ mi tẹ́ ẹ rán the last time ọmọọṣẹ́ yín lẹ gbé fún. ìwé máa wọ orí bẹ́ẹ̀ ni kọ́sítọ́mà ṣe máa ń ṣe nìyẹn. agbájésù ògún o agbájésù ògún o agbájésù ògún o ọlọ́ba odò ọlọ́ba odò ọlọ́ba odò adéoróko adéoróko ẹ̀yìn dà o bàbá pé kíbi wá sú ibi á sú bàbá ní kíbi ó fò ibi á fò ibi á ibi á fò àrèbàdà yà pa ibi mo ní kọ́ ọmọ fò kọ́ ọmọ àrèbàdà yà pa mọ́ o ilé omire fa ọmọ omi lànà ní kọ́ ọmọ lọ báyìí o ikú ni mo pè ẹgbà ni mo pè àrùn ni mo pè gbogbo ẹ̀ kọlọ́rẹ̀ bá o ẹ̀yin ajogun ayé o ẹ bò ó. kí ló ṣe ẹ́ kí ló ṣe ẹ́ ní sùn ní sùn ní sùn kí ló ṣe kí ló ṣe kí ló ṣe relax relax relax relax kí ló ṣe ẹ́ kí ló ṣe kí ló ṣe relax relax kí ló jẹ kí ló ṣe ẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ relax relax pẹ̀lẹ́. Ah! sorry sorry pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ eléyìí ò ṣojú lásán ọbìṣẹ o ṣáà ní sùúrù chill chill chill chill. ṣá easy chill chill chill. ẹlò dájú ẹlò sà èmi ọ̀rẹ́ omi ni bẹ́ẹ̀ ni èmi àkọ́mílẹ̀ fàjọ sùn ó kàtẹ́ dédé pariwo wá lójú oorun dẹ̀bẹ̀ sí wúkọ́ láti gbà yẹn. bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ ni mo wà lọ́dọ̀. okay sir. okay sir. <coughs> all right all right all right <coughs> ta ni o ti relax relax ẹ eh? kí ni ọbẹ ṣe báyìí relax ẹ àbí tẹ rí táyà pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́. Hello? Báwo ni? Ah, kí ló ṣẹlẹ̀? látàlẹ́ àná báwo. Ah. bí mi lọ́ọ́ bíṣẹ́ báyìí ah, dèjì báwo ló ń sọ̀rọ̀ báyìí mo kí n máa lọ́ọ́ bíṣẹ́ ní monday morning mo ń lọ́ọ́ bíṣẹ́. ọ̀rọ̀ ibo lẹ báyìí. ok ẹ máa sáré stop by ṣọ́ọ̀ mi yẹ à discuss ẹ̀ nǹkan tẹ́ bá máa ṣe àjọmọ̀ ń bẹ̀ bọ̀ ní lọ́ọ́ bíṣẹ́ mi ìlé mi ń lọ sí sílùú ọ̀kan sẹ́yìn.

Piki, Piki, Piki. Ah, bro. Oh. Ẹ wò. Mi ò mọ bóyá ń ṣe o. Àtòrú ló ti bẹ̀rẹ̀ mi mọ bóyá ń ṣe o. Àtòrú ni o. Àtòrú ni o. Òun ṣe ni pé kí n pè yín pé ẹ̀dùn ká sáré lọ sọ́dọ̀ pọ̀ sí ẹ̀ ká kọ́ sáré lọ village sorry sorry bóyin bóyin kòmílà sókè látòrú lélẹ̀ torí ọlọ́. Òun mo ṣe ni pé kí n pè yín kẹjọ ká sáré gbé lọ sọ́dọ̀ pọ̀ ṣé o lè tó yìí. ó lè jù bẹ́ẹ̀ lọ because ọ̀rọ̀ tèmi omi ní ògbéyà nǹkan tún mi ní ògbéyà medical something i think is spiritual. spiritual. yeah so kí ni ẹ fẹ́ ṣe ń sìn kí ni ẹ fẹ́ ṣe ń sìn. ká máa mú kí ni kí mi àti kájú gbé lọ sọ́dọ̀ pọ̀pọ̀sẹ̀ kí àwọn kí ni ló bí iṣẹ́. akíọ́lá fẹ́ ṣe mí ní mọ́tò tá a máa fi gbé lọ ẹ má jẹ́ kó kú ẹ ṣàánú wa. ok tó ṣe tó bá jẹ ti mọ́tò nìyẹn máa transfer owó sí ẹ kẹ get uber àbí cab tó lè gbé yín lọ èmi ń lọ bí iṣẹ́. ẹ nǹkan tí mo rò ní pété bá ní ẹ send owó sí mi sìn kí tó ẹ̀ṣẹ̀ ni mo fẹ́ lọ sí bank lọ gbà kí tó ẹ̀ṣẹ̀ ni mo fẹ́ máa wá cab. ẹ cab máa gbé yín lọ wá sí kó stop by kò sáré gba owó ní àkáǹtì ni ṣé kí n lùtì iṣẹ́ mi ni tí ìbálòpọ̀ iṣẹ́ bá wọn fẹ́ rówó sẹ́mi lákàánù bẹ́ẹ̀ sìn tí wọ́n máa sìn dẹ̀ sí ẹ wo <coughs> take it easy ẹ eh? send ẹ sí mi sìn kí mi máa lọ so that ma send ma transfer kó ma gbé lọ right away tẹ bá ti dé bẹ̀ you call me and let me know what's going on ẹ eh? text me your account number na next time ma lọ ẹ wo take it easy so gbọ́ text ẹ sí mi sìn. Ah, ah. oh god eh, báwo ni ìfẹ́ mi ì lè dá ẹgbẹ́ báyìí mi ì lè dá ẹgbẹ́ mi ì lè dá ẹgbẹ́ náà báwo náà ti tiẹ̀ try láti try láti tiẹ̀ dìde dìde báwo má dára lè dìde náà òkòtò òpòrò awo egúngún mo ti fi làkàlàkà wọjà aworo ìdìdọ̀nà sún fún mi sún sọ òun àwa dáwẹ́ lẹ́sẹ̀ ọdún èjìgbò mẹ́kùn. ọ̀rọ̀ kan bẹ ládàkọ̀fẹ̀ wọn ni bí mo bá wí máa gbógun ẹrú bí wọn ò wí máa gbèjìgbà ìlẹ̀kẹ̀ wíwí ta ìwé ló mẹ́sìn lókun ọrùn ni mo fi sá wẹ́lẹ́wẹ́lẹ́ ọ̀rọ̀ gbàùgbàwò ní tálẹ́nu gbọ́n ìjẹ́ mo dìmùlẹ̀ lótùfẹ̀ ọmọ ajífidẹ́mu mi. tó máa súyàn náà ni láì sọ ọmọ láǹgìdì ń sátúmọ̀ rọ ọ́ ní báyìí. mo sì mú dáadáa pẹ̀lẹ́ ọ̀ gbádùn. níbo kìíní ọ̀hún gan tí a fẹ́ lu ọmọ yìí báyìí nǹkan náà má le púpọ̀ o mo lọ ti fara gbá nǹkan burúkú báyìí. ọ̀pá eku ní rínú eku ọ̀pá ẹja ní rínú ẹja bàdó bá gbàdó mi àdó arínú ara wọn ẹ láworì. ibi mo ní kọ́ ọmọ fò ọmọ rè bàdàyà pamọ́ o ilé omírefá ọmọ omílà nínú kọ́ ọmọ lọ báyìí o ikú ni mo pè ẹgbà ni mo pè àrùn ni mo pè gbogbo ẹ̀ kọlọ́rẹ̀ bá o ẹ̀yin ajogun ayé o ẹ bò ó. lórí ibú ọwọ́ rẹ̀ náà wọ́n ti lè bá ń tó lè bá ń àràpàtẹ́ ọ̀ lè jáwọ́. kí ni mo ṣe fún wọ wèrè ọkọ láì àràpàtẹ́ o tún fẹ́ pọ̀ mọ́mọ́ ń lọ́wọ́ ẹrù ẹlẹ́rù lọ́rù ikú tó fẹ́ pọ̀ mọ́ mi lọ faragbá ọmọ yìí ò gbọ́dọ̀ kú olóore mi ni gbogbo ipá mi ni wọ́n sàlẹ̀ ọ lórí ọ̀ ní kú ọ̀ sì yìí lọ́jà tí mo bá jáde káfẹ́fẹ́ dìgbòna. òréré àwọn ayé lódífá fún ayé ọ̀pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ àwọn àtàn lódífá fún àtàn orí rẹ̀ ò gbọ́dọ̀ àyà rẹ̀ ò gbèdìdì ìsìnkú àwọn ẹ̀pẹ̀yìndà káyé ni máa bá ọ ṣe ìjẹ́ pínpín ni mo pín ẹ̀là ni mo bùyájí kàkà mo jí lè ní mo fi gbá idẹ mo fi rẹrù wọ̀lú ajíjẹ ìyàwó ògùn mo ti pín tapá fún apá mo pín ti ta fún tán mo ti pín fáwọn tẹ̀tẹ̀ burú àwọn wọn lótú ìfẹ́ igi gbọ́ wọn sunkún òde ọ̀tá gbọ́ wọn yaki sálẹ̀ odò agbọ̀gbọ́ wọn ò lè pọ́n mi gòkè odò adéáfọ́n olóde ọ̀mọ́rán abùfọ́ àwọn ọmọ èèyàn ajígbégi wọ̀ bí ẹ̀wù igbó òní kéré kó má ní ẹni ni àjì òní jìkì ti gbójú ju ọ̀mọ́ mà ẹni la ṣe gbére ìrà wọn kì í dímọ́ kọ̀ǹkọ̀ oyin wọn ò gbọ́dọ̀ tagbá wèrèpè wọn ò gbọ́dọ̀ jágun àjì ìjàkùmọ̀ tó rìndé ọ̀sán ti kóńdó tìbọn ìtàyà ni wọ́n fi jẹ̀bi ìrìn àrè ìjọ abápẹ̀rẹ̀ ìrìn làrán ti rìn ìjọ abápẹ̀rẹ̀ adágbòdo làrán ti èsì mèrè erin wo lẹ́ran ó ti dàjànàkú ọmọ àfìgbọ́dọ̀ káṣọ dẹ́mẹ̀ òdìrín owúwo àbílú ara rẹ kọ́ máa fẹ́ dànù hmm. lẹ́ ó sì kò ní ìbọn ró lórí ibu lórí ibu nìkíní ọ̀kọ́lá ka burúkú ń lọ́wọ́ rẹ̀ ningira izuno kikikika Chami, chami, chami, chami, chami, torí pa mọ̀ pé kò ẹni tó bá yẹ. Lójú tó mọ̀ nípa fóònù tó rí lọ́wọ́. Ah. But, mommy kí ni reason tẹ fi ń stress ara yín torí ọ̀rọ̀ ẹ̀gbọ́n mi ẹ ẹ̀gbọ́n mi ò kì í ṣe kókó ẹ̀gbọ́n mi máa padà wálé ẹ wò ó mi ìfẹ́ wàhálà fún yín o ṣé mo pé tẹ bá ti ń ronú jù ó lè fa hypertension fún yín. Hmm. Màámi, mo ń sọ fún yín o, torí sísá mi ẹ̀jẹ̀ ọmọnulé, ẹ̀ ṣe kọ́kọ́ nu ẹ̀ bá mi ṣeré mọ́. Ṣé mi ò kí ń ṣọmọ yín ni? Ọmọ yín ni mí nà. Ìyẹn olùwà báwo ló ṣe máa ń sọ̀rọ̀ báyìí? Báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí? Yorùbá ní tẹ́rú bá sọnù, ó tọ́kú lówó ẹ̀ wá. Bẹ́ẹ̀ ni ẹ sọ̀hún, níbo lọ ti wá? Níbo lọ ti jẹ́ wá náà tó lókun lọ́rùn? Ọmọ ta ni ẹ? Ta ni ẹ gan? níbo lọ ti wá ìwọ ń pe ọmọ ṣé ó ráyè báyìí ìwọ ń pe ọmọ tèmi ní ẹrú. kò rí bẹ́ẹ̀ máa bí yóò bá ṣe yé mi mọ̀ ní má bínú. sórí gbèsè ayé sórí gbèsè ayé báyìí mo sì mọ̀ pé mi náà lè máa da ogun ẹ̀ lórí mo ń tẹ̀ láti explain fún yín nínú àmọ́ mi. Ah! kíní kan ni mo fẹ́ kó yé o ṣó mọ̀ pé ẹ̀gbọ́n ẹ̀ lẹ́ni tí mo sọ yìí ìwọ ló dé fìtínà sí ọmọ yìí tó fi kúrò nínú ilé tó fi bínú kúrò nínú ilé yìí àbí wọ́n pa ìwọ ni àbí. wá wo o yìí pé ẹ̀jẹ̀ kan náà ni èmi ni mo dẹ̀jẹ̀ sẹ́yìn méjèèjì lórí bí kò tiẹ̀ kì í ṣọmọ bàbá ẹ̀ èmi la rí kò sí ẹ̀dà tó mọ̀ la ṣé bọ́sẹ̀ sọ pé ọmọ ìyá kì í yá ọmọ bàbá ló ń bà débi pé lèyà wá ṣe ẹnu wọ̀yọ̀ wọ̀yọ̀ ọmọ tó kọ́ létí ọ̀gbẹ̀kọ́ láti máa pe ọmọ tèmi ní ẹrú. but mọ́mí kò mí ìnẹ̀ náà kò mí ìnẹ̀ náà mọ́mí èmi pẹ̀lú ọ̀rẹ́ mi a fẹ́ jáde mi ní pẹ́ padà wálé oúnjẹ yín wà lórí dining table. lọ́jà tí mo bá jáde káfẹ́fẹ́ gbígbóná máa fẹ́ lù mí àníkùn bẹ́ẹ̀ lóde àìsàn rìn kiri ìgbóná ń bẹ níta òun ẹni tí ó fẹlú lára. olúwa ọlọ́run ìwọ ló yọ ojú ọ̀nà nígbà tí ẹ̀dá ńlá gbé mi ọlọ́run ọba ìwọ ló yọ kúrò ní omi ló yọ kúrò ní omi ọlọ́run ọba ní ìwọ ọlọ́run ọba ló yọ mo wá fẹ́ àti tèmi lolúwa lé ẹ lọ́wọ́ inú ipò kíkò tán bá wà báyìí tó bá jẹ́ ipò òmìnira ni ọlọ́run bàbá mi jọ wọ́n ẹ̀mí bá mi jọ wọ́n ẹ̀mí bá mi jọ wọ́n jésù jọ wọ́n jésù jọ wọ́n bàbá yọ bàbá yọ bàbá yọ ẹ̀mí yọ ẹ̀mí yọ ẹ̀mí yọ ẹ̀mí bá mi jọ wọ́n ẹ̀mí bá mi jọ wọ́n báyìí ká rogun diwọ́ ogun dènà lórí ayé wọn ibikíbi tán bá wọ ààbò tó nípọn àti èyí tó gbòòrò ẹ̀mí mọ́ bá wa dalẹ̀ wọn lórí ẹ̀mí bá wa dalẹ̀ wọn lórí ẹ̀mí bá wa dalẹ̀ wọn lórí ẹ̀mí bá wa dalẹ̀ wọn lórí. pásítọ̀ ra wọ̀ Ah, ṣé o gbọ́ pé ọkọ mi yóò nù ni o ò lè bá sílẹ̀ kó ṣí géètì fún látẹ̀kan àbí táwọn ọ̀dọ́bẹ̀rẹ̀ irú ilé tó lọ ṣí géètì fún. ẹ wo mọ́mì ẹ má jẹ́ ń tàn yín àtìgbà tí àǹtí tèmi lolú àti kúrò nílé ni mo ti wà ní àwẹ̀ àti àdúrà mo ṣe wà mi ò gbọ́dọ̀ la ọdún méjèèjì kí n fi bá yín sọ̀rọ̀ ó dìgbà tí ohun olúwa bá tó kọ sí mi látọ̀run kí n tó bá yín sọ̀rọ̀ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí n máa fi àdúrà àti àwẹ̀ kí n máa fi ràn wọ́n lọ́wọ́ ẹ má dì mí lọ́wọ́ o olúwa. wàá dín ní kó lọ sí géètì gàrẹ́ ṣọ́ọ̀ṣọ́ mọ̀ pàtàwà nílé àgbàwà tàdúrà. bàbá ìwọ la ó máa sìn bàbá ìwọ la ó máa gbé ọ̀gá o ìwọ tó fẹ́ wà la ó máa sìn mímọ́ ògbó ọlá rẹ̀ olúwa ìwọ ni. kí ni gbogbo pálapàla yẹn látàárọ̀ tí mo ti wà ń kí lẹ́yìn ṣe ń bì àdìwọ́dọ̀ wà ń bí ẹ̀ lè ṣí gate fún. ẹ má bínú náà ni mò ń bá sọ̀rọ̀. mò ń gbàdúrà lọ́wọ́ ni sá. mò ń gbàdúrà mo rò bí nǹkan jẹun lórí ẹ̀ wọ́n gbàdúrà lẹ́nu géètì mò ń tan ẹran látàárọ̀ tó ṣì géètì. sori àdúrà ẹ àdúrà ẹ má fi sọ wá lẹ́nu nínú ilé yìí tọrùn sọ fún lọ́jà tí mo bá jáde káfẹ́fẹ́ gbígbóná máa fẹ́lú mi. ọlọ́run ọ̀run o ọdún yìí ti ń parí ilẹ̀ olúwa gbogbo ayé ló ti mọ̀ mímọ́ orúkọ jésù bàbá mímọ́ torí mi tètè làkórí ọlọ́lá máa pè mí lónìí. ẹni tí ó fẹ̀lú lára èyí àmọ́ kókó tó ń lọ òun wẹni tó pa jẹ́. kí ló dé kí ló ṣẹlẹ̀. ó dẹ̀ ní kí ló dé kí ló ṣẹlẹ̀ ẹ́ á pe ọ̀rọ̀ yìí lówè ó ti ń lá rónú náà ọmọbìnrin jáde nínú ilé yìí láti àná láti àná mi ò mọ mi ìfẹ́ ọ̀rọ̀ bí mo ṣe lè wá sí mo pe fóònù ẹ̀ títí títí tíṣọ̀ mi fóònù ẹ̀ sọ ẹ̀ sọ kọ́kọ́ ẹ̀ sọ mi pé kí ló dé. my dear ọmọdé yìí ò ń ṣọmọdé náà ṣé tèmi jọmọdé ni bóyá fóònù ẹ ti kú ni ló ṣe lọ ṣáàjẹ ọwọ́ fóònù ẹ ó dẹ̀ ń gbére ẹlẹ́mìí gbóná ń gbére ẹlẹ́mìí sókè what's the problem. mò ń bọ̀ gan ò jẹ́ kí n drive kí drive gbádùn ṣọmọdé ni. kí má dàra mi láàmú àbí bẹ́ẹ̀ kọ́. lọ fọkàn ara ẹ balẹ̀. Ah, kí n fi ọkàn ara mi balẹ̀ ṣé o mọ̀ pé ọmọ ẹni kú ó yájọ ọmọ ẹni nù lọ ni ṣé o mọ̀ ni ó dà pé ojú tí mo fi ń wo ọ̀rọ̀ ìkọ ló fi ń wo hmm, wọn á ní ṣe tó bá jẹ́ sí ẹni ṣó lè ṣe bẹ́ẹ̀ àbọ̀ mọ̀ ni. sórí tèmi òun gan ni akèrègbè tó júwe ibi tí máa fòkùn sí lọ́rùn ẹ̀ ṣé bí ṣe ń kẹ́ ẹni olúwa kọ́ ni mo ṣe ń kẹ́ tèmi lolúwa ni ṣé mo sọ pé ìkan ti tèmi ìkan òun ṣe ti tèmi ni fine ó ti bímọ fún mi and èyí tó gbé wá náà mo da àwọn méjèèjì pọ̀tọ́ ni kí ló tún fẹ́ kí n ṣe àwọn méjèèjì ni mò ń kẹ́ náà just kò yé mi ṣé o rí ọwọ́ ọwọ́ àórí sáyìn kan yí pé bóyá mò ń dàpọ̀ sí fún kan àbí mò ń fi kan kẹ́kàn. oṣù ọkọ ni. mi ò láìjẹ o. lóòótọ́ ni ah. lóòótọ́ ni èmi olúwo ló mọ̀ ṣọmọ ìyá àgùntàn sí mi lóluwa ṣùgbọ́n tèmi lóluwa ló ní ìyá àwọn òbí dúdú ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà síbẹ̀síbẹ̀ náà kọ́ mi ṣàánú mi ṣàánú mi. my dear my dear kí ló fẹ́ kí n ṣe. ṣe nǹkan tí mo fẹ́ kó ṣe ni pé bí mo ṣe máa rí omi yìí bí mo ṣe máa rí igi àkọ́ṣe ayé mi ni mo béèrè bí mo ṣe máa rí ah, ah, orí ló dúró fún àgbọ̀n mú mi eh, ṣé o mọ̀ pé ẹni tó wẹjú òun lè rú bá a ṣàánú mi bí mo ṣe máa rí ọmọ yìí ni mo fẹ́. ẹ eh, my dear iṣẹ́ àwọn ọlọ́pàá nìyẹn ń bọ̀ níbi tó ti ń bọ̀ gangan tó fi rie kó àgbákò tó kù àbí ń lọ tó sùn mí ọ̀rọ̀ yìí náà nù láti gbà tí ń tọ́jú rẹ̀ ẹ ọ̀ lè sọ̀rọ̀ ẹ ọ̀ tiẹ̀ lè kọ́ mira kọ́ tiẹ̀ ṣèṣe pé ọgbọ́n tá ń wí ọ sì gbádùn wọ́n gbọ́rọ̀ rẹ̀ kan ibi ọpẹ́ ni ó sì já máa mú ọkọ rẹ báyìí ẹ̀dá wa lè wà pé ọmọ ṣì ń tà mà pé ọ̀dà wo iye lọ́ máa jẹ látòní lọ iye hmm, ọ̀tàn hmm, ọgbàdùn iye lọ́sàá máa jẹ torí ìwọ ọ̀tún kú mọ́ ikú kan ọ̀pá ọmọ yẹn tún wo ibi tá a gbọ́rọ̀ rẹ̀ kà pẹ̀lẹ́ ọ gbádùn. ọlọ́run ìyá ẹ̀ lórí píkṣọ̀ wọn jẹ fún wa àti ṣiṣẹ́ lórí àti dà ọlọ́pàá sí ìta lọ́tùnúsí wọ́n ṣe lórí in fact i still went ahead láti tún inform àwọn stations tó tún wà around wa náà káwọn náà gbìyànjú courtroom káwọn náà bọ́ that. so and we are working on it we are working seriously on it hardly to make sure pé a rí ọmọ yẹn. ẹ ṣe ọfíìsà. ẹ wo dábàá lè bá mi rí ọmọdé ọfíìsà inú mi á dùn gidi gan because iye ò jẹ́ kí n gbádùn lé ó kàn kẹ́mi sókè ni kò sí nǹkan tí mi ò fi wàásù fún ọkùnrin balẹ̀ rárá lágbára ọlọ́run ọlọ́run á fún yín rí o ìlú arẹ́pù àrẹ́bọlẹ̀ ní ọ̀nà ìwọ́n nílùú yẹn gan apart from àwọn ọlọ́pàá àwọn vigilante aṣiṣẹ́ pẹ̀lú wọn bẹ́ẹ̀ náà káwọn náà náà ṣiṣẹ́ mẹ́ láti make sure pé gbogbo tó ń kó wọlé sí akẹ́kẹ̀ẹ́ ní try best to work àjọ ẹ̀kọ́ lọ́wọ́ fún àṣẹ. ìjọba bá mi rí nínú àjò àjẹgbọ́ nínú àjò àjẹgbọ́. ẹ mọ̀ pé tiwa ìgbìyànjú ni tiwa a lè ń gbìyànjú láti make sure àṣẹ best wa láti make sure pé akẹ́tọ̀ wọn yẹn ọlọ́wọ́n adé fún àṣẹ ẹ̀kọ́ lẹ́sà alọ́mọ fún yín rí ẹ ṣe tán. iye iye iye ní máa yọ iye rẹ. gbà ọmú àgbo àgbo ni kọ́ ọmú kára rẹ lè yá. mú kínní òjé ẹ sì máa sojú bí ogbó ẹni rẹ nà. díẹ̀ sí díẹ̀ sí. pẹ̀lẹ́ ara rẹ̀ ọ̀yà sọ gbọ́. ayi omere fa ǹlẹ́ kí ló wá sí ilé. ní kí wọ́n gba àwọn adájọ́ sọ yẹn. òní mọ́dá fún ọ ni. ìrora díẹ̀ fún mi mo ti ní ìdẹ̀ báyìí báyìí báyìí. tó bá ti fẹ́ gbóná lọ́mọ jupájupá lọ́sàpá bíi apá kiri ń bọ̀. orúkọ rẹ̀ nítorí gbogbo ẹni tí ọba ti kú tí kú ọ̀pá ti kúré kúò lórí rẹ̀ bá a bá pe irú onítọ̀hún ní ìyè ó tó bẹ́ẹ̀ nítorí pé ó ti yè ntọ́kọlù ọ̀pá mọ́ bá a bá pe irú wọn ní kòkó mọ́ ọ lẹ́tọ̀ọ́ àmọ́ ju gbogbo ẹ̀ lọ ìyè ni orúkọ rẹ̀ ń jẹ́. ẹ dadi hmm? ṣẹ́rí gbogbo nǹkan tẹ ṣàlàyé yìí gbogbo ẹ̀ pátápátá ni òun ti ṣàlàyé fún mi bó ṣe rí nǹkan kan tí kò tí wàá sọ fún mi tí mo dẹ̀ mọ̀ pé torí kò mọ̀ ni ó ní pé kí ni nǹkan tó lè ṣẹlẹ̀ láàrin yẹn àti ọ̀rẹ́ yẹn alágbára yẹn tó fi lè ṣerú nǹkan báyẹn. awo ikú ṣe nǹkan tó le kan náà ni ṣùgbọ́n agbára ní gùn oògùn a máa gún ni oríkì náà sì máa gùn ènìyàn agbára ní gun òun mo sì pẹ́ bóyá bàbá fagbára lé agbára ó nílẹ̀ hmm. n tó rẹ̀ pọ̀ rí. omi mú ọ sí àyìn ò ní pé a lè pé pẹ ya a sì lè pé yọ̀ yà kọ́ yóò ti èyí tí mo ní pọ̀ ara àwọn ìtókù ni mò ń tà tí mo fi rán lọ sùkú mo màmá sẹ́yìí kù ni o pé lọ́jọ́ iwájú o lè ronú iléeṣẹ́ kan pé o fẹ́ wá ní àyín bí o sì jẹ́ iléeṣẹ́ bó o bá kọ́lé ara rẹ náà bí déédéé ni ibí náà ilẹ̀ bí ni àbúrò mi ló ní à oh. àmọ́ òun ti ta fún àwọn ará èkó àwọn ni ẹ kọ́ ilé ìsíbí. Si ìwọ mo fi eléyìí lẹ́ẹ̀dì nítorí ọjọ́ iwájú àlè pé yọ yà kọ́ pẹ́ a sì lè pé yọ pẹ́ kọ́ sì yà. ẹ ẹ ojú ẹ̀mí mi náà nìwọ náà ò fi ṣe nǹkan rí ní àyè kọ́ ọ máa mójútó dáadáa. ọ̀kẹ́ ẹ máa bí nǹkan ọbẹ̀ ọmọ ló ń bímọ. níbo nù. ní àyẹn ní ilé o. alápàtẹ. mọ̀ láti bò. láti àyẹ̀dáwà ẹ̀ náà ni. kí ló dé wọ́n ń pọn mọ́gbèmọ́gbè mọ́gbèmọ́gbè náà ń pọn gbá ọmọ sí o. irú kátàkátà wo lọ ń wí o ṣé bọ́mọ ọba máa òwe tó ń pa òun ṣé èmi ò mọ̀ túmọ̀ òwe tó ń pa òun ìgbà ó lọ bẹ̀rẹ̀ rádaràdà sí mi. ọmọ ọmọ náà nù. ṣé bí baálẹ̀ ti sọ fún ọ pé kó o fi ilẹ̀ yìí lẹ̀ fún mi pé mi mo ní nǹkan mi kó o má dé àyè mọ́. ilẹ̀ wo <laughs> kọjá èyí tí wí ń ọ̀sán sápò ara rẹ̀ ni. kì í lọ sọ fún kú ní pàtó láwọn èwe ẹni tí àgbàlẹ̀ mi ń èbò ń tọ̀hún hmm. èmi mọ sọ tèmi bá ti tẹnu mọ́ kí máa gùn ni ilẹ̀. ọ̀dà rẹ fẹ́ gùn nítorí igi oníyọ̀ ni ó sì mọ̀ pé bí ìgbín bá tẹnu bọ iyọ̀ ni bẹ́ẹ̀ ni mo fún ọ. èmi <laughs> èmi tí mo sùn létí ń bara mi lẹ́rù èmi alágbàtẹ́bì ìsàn oògùn àpẹẹrẹ oògùn là ń sọdún èèmọ pátá ní kóòfù àrùn tí òun rọ ọmọ sí láyé mi. ẹyin gbogbo játijàti ọmọ ọmọ bá sọ ọ̀nà bàbá rẹ o àmọ́ kọ̀rọ̀ rẹ̀ mú wọ̀ mẹ́jọ forí rẹ̀ tó yẹ ni wọ́n bá forí rẹ̀ ò ní jẹ́ ẹ aláàárẹ̀ ni ìwọ náà rí ni ìyá aláàárẹ̀ kan ṣe pọ́ fi bẹ́ẹ̀ gbádùn já lọ ti wá ọ̀sá ti gbọ́ ogun tí mo sọ fún ọ. èmi náà ń gbádùn. ẹ sọ gbádùn. ṣé bọ́ọ̀ ṣe wà igan gbádùn. kí ló ṣe mí. tí fìlà sọ̀rọ̀ lórí. ṣé mi ń tẹ́lọ̀ ṣé mi ń tẹ́lọ̀ táwọn fìlà ó ti dá ṣé bọ́ ní kàn máa lọ ẹ máa lọ. kí lọ sí. ẹ máa lọ pẹ́ fún mi lẹ̀ kí wẹ́ ẹ̀ka ẹ̀fẹ́ máa lọ fún wèrè àbí. ìwà àwọn náà ti mọ pé wèrè nù. èyí wọ́n pè bí ọ̀rẹ́ wèrè wo ọ̀rẹ́ wèrè wo ọ̀rẹ́ tí ò ní làákà yìí. èmi já lọ ń tiẹ̀ ilé ọ̀dà lọ́rùn rẹ̀. èmi èmi kí lọ sí. èmi ọlọ́pàá bẹ́ẹ̀ mi sọ̀rọ̀. kí ni tó sí kí lọ bẹ́ẹ̀. mọ̀mọ̀ lè ṣe mẹ́wàá bá kọ́ bẹ̀ tẹ̀ mọ̀mọ̀ lè ṣe mẹ́wàá. Ah, ẹ máa lọ dádì. Hmm? ká máa lọ ká fi wèrè lẹ̀ àbí. bọ́ọ̀ bá ti mọ̀ bẹ́ẹ̀ kò sí wàhálà. àmọ́ hmm. ju gbogbo ẹ lọ àwọn àgbà bọ̀ wọ́n ní ẹni tá a bá lè mú un ṣe ni ká fà á lé Olódùà lọ́wọ́ èmi ti fà á lọ́lọ́run lọ́wọ́ wò ó ọ̀pọ̀ ẹni ẹ̀já a máa dú torí ohun tó ṣe ọmọbìnrin o tó bá ṣe òun ló kọlù ń tà ń wí ìkọlà bá máa wí bẹ́ẹ̀ ni tòró òun ló fẹ́ pa hmm. kó tóó di pọ́ ọmọbìnrin ń fara gbá a àmọ́ a dúpẹ́ pé òun náà yè yóò sì yè kanlẹ̀ a dúpẹ́ jálẹ̀ hmm? kí là wá ní dúpẹ́ fọlọ́dùmọ̀sọ bó mọ̀ ń wò yìí hmm? ẹ wo ẹ jẹ́ ìrìn mójútó ohun tí mò ń ṣe nú ilé. Hmm. àwọn èèyàn burú gan-an. Ah, tí kò bá ń ṣe ọlá ọmọ yẹn ni màá ti kú. so èèyàn lè wà place báyìí wọn bá nǹkan kékeré tó bá mi lára nǹkan tó sàtì mi yẹn ni mo fi ń po ẹ̀jẹ̀ tó fi gbé mi wá yẹn ọmọ yẹn lára mi. ká ṣàdúpẹ́ fọlọ́n pé nǹkan ò rí bọ́tà ṣe fẹ́ kó rí eh, but ọ̀rẹ́ mi ó dà pé <laughs> ìwọ ò fẹ́ máa rí nǹkan from my own angle ọmọ tó save life ẹ̀ yóò rí pọ́mọ yẹn fine. Eh. mo wò bóyá tí wò bá rí nǹkan tèmi rí ó mọ ìwọ lè máa ronú lọ sí gbọ̀gbẹ́ àbí wọn bẹ mú nǹkan jẹ lára ẹ̀ náà àbí kí ló fi òòṣà wọn náà. dúró ṣé ìwọ ló fẹ́ san oore padà fún mi ṣé bí mi ló ṣe lóore ah, kí ni títí ẹ̀ ń bẹ̀. so nǹkan tí wọn náà sọ ni pé wọn náà fẹ́ gbàgbẹ́ nìyẹn àbí gbàgbé ẹ̀jà rẹ gbàgbé ẹ̀ ò lè. wá kò sí wàhálà bọ̀ ọ̀wọ́ gan ah, kí ló ṣẹlẹ̀ jẹ́ nǹkan. mi ò bẹ́ẹ̀ wù á mi ṣì ń gbọ̀n bí mo ṣe wà yìí. òun náà mo sọ pé èmi tára tèmi kù jẹ́ kí èmi sáré ṣe nǹkan tí màá ṣe kí ló ṣe é. nǹkan bẹ́ẹ̀ bá bá ẹ̀ wo o lè gbogbo nǹkan tó bà mí ẹ̀ nǹkan tó fa nǹkan tí mo fi ń pọ̀ ẹ̀jẹ̀ lọ́jọ́ ẹ̀ nìyẹn hmm? kékeré tó bà mí nìyẹn. fáìn adúpẹ́ fọlọ́ pé nǹkan kò ń ṣe é àbí adúpẹ́ fọlọ́ tó sọ̀rọ̀ ẹ kó lè jẹ́ ká ṣe àbí kí la fẹ́ ṣe. ṣé kò lè tó yìí. nǹkan tó ṣẹlẹ̀ sí mi táìmì attack ni attack gidi ni wọ́n fẹ́ pa mí ni pọ́sì mi àtọ̀rẹ́ wọn tó ń jẹ́ babaláwo náà jọ ń já sí nǹkan mi mọ̀ kan tó ṣẹlẹ̀ tí máa yẹn fẹ́ pa mí if not because of one lady mi ti ẹ̀ mọ́ lady yẹ òun ló forí kó àtàkì ẹ̀ even lady yẹ gan si wà kó máa kó mọ kankan kó mọ anything kò mọ family ẹ̀ kò mọ ibi tó ti ń bọ̀ kò mọ kankan. ẹ wo ẹ̀gbọ́n ká ṣàdúpẹ́ fọlọ́run ká dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin èèyàn tọ́lọ́run ló bí áńgẹ́lì náà because if not for you tẹ wá tẹ jẹ́ mẹ́sàáyà wà tẹ fún wa lólọ́jọ́ yẹn òbọ̀ ìyá ti kú dànù. àìsí ọ̀sán ọlọ́run ní jàre yẹn. because ká ní kó sowó ni mo ò nílè ní mo fẹ́ ra ìgbéró dáadé wípé dáadé fẹ́ pàfọ́mẹ́ ní miracle tó fi jí kò bá ti kú dànù ó serious gan o. ẹnu ìbọn ó ti wà ókè ń sìn àbí. i'm fine thank god kọ́lọ́ máa yọ ká dún àtàgì rẹ̀ mọ́. but you guys are fine cash wise nǹkan. Ah. Ah. ẹ wo mo ma need cash. <laughs> ní ti cash yẹn i need. ẹ kò sí wàhálà màá sọ nìkan wọn sá káwọn tẹ. o ẹ ṣe oh, é gan but ọ̀dọ̀ uh, mi ni kẹ́ ṣe sí o. wáyé tó máa jọ́dọ̀ títì kò tó ní tàn tó fẹ́ ń gbà ṣe kókó kókó pé èyí la gbé kàgbé wọn. ṣé tó bá ṣòrúgbó lè sọ̀rọ̀ sí. ẹ filẹ̀ láko ti kú ni wàá rí pẹ̀lú ṣe. ẹ filẹ̀ ẹ gbọ́ ẹ gbọ́ ẹ gbọ́. ẹ wọ àkáǹtì mi ní kẹsẹ̀ lè sẹ́yà. azin ó fọ́ nìgan <laughs> ẹ wo ẹ dúró ẹ dúró ṣe rí iye um, tá à ń sọ yìí dùn ani mo fẹ́ sọ̀rọ̀ kan fún ọ mo fẹ́ kó bá mi bá ọ̀rẹ́ mi sọ̀rọ̀ jọ wọn náà bẹ́yìn méjì lẹ́ ìjọ wà lẹ́ ń ṣe lọ́fíìdọ́fì káàkiri bó báwo ni ò bá ṣe súwìtì tó ká ní pé bẹ́ẹ̀ ṣe méjì ọjọ́ kò yàn kan náà wà lẹ́gbẹ̀ẹ́ mi tó ń fọwọ́ pa mí lára tó ń farun gbọ̀n mi tó fi ń ṣeré ẹ̀ ṣàmùnà but á ní ìwọ gangan ni mo á fẹ́ bá sọ̀rọ̀ ẹ̀ ń fẹ́ pa mi bẹ̀ ọ̀rẹ́ mi. mo dẹ̀ ti réyàn kan tó wù mí girl tó wà lọ́dọ̀ dadi ọ̀rẹ́ mi rárá ojú òun àbẹ̀wò náà fẹ́ jẹ́ṣẹ́ gbọ́mọ fún mi ìwọ ló ti nọ́mọ tó pọ́n tó bá a ní rè ló pupa tó fresh tó sẹ́ẹ̀tì onírara. <laughs> ìwọ náà máa wòran ṣé ò ń gbọ́ báyìí o bá sọ pé ó ń tó àṣírí àṣírí ẹ̀wọ̀n gbọ́ ọ̀rọ̀ ní tú àṣírí ẹ̀ ṣé o mọ̀ pé mi náà ti máa ń rò pé gbogbo àwọn ọmọ tó ń gbé lọ sọ́dọ̀ ìyáàdì tó ń tọ́jú ìgbà wo ni ojú ẹ̀ ò ní máa wọ̀ wọ́n lára ṣé o ti rí báyìí jọjọ́ lọ́n kí ló tún fẹ́ kí ló máa ń ṣe ẹ̀yin ọkùnrin gan-an. irọ́ o má sọ pé ẹ̀yin ọkùnrin ah, ah. àwọn ọkùnrin kan wà ok ṣé o ráyè lóde kí ló tún fẹ́ ẹ eh, mo fún ẹ time mo fún ẹ lára mi mo tún náwó mi fún ẹ ṣé mo sọ pé sún mi ni. ṣòtítì nǹkan tó kọ́s. kí ni mo kọ́s. kí ló ń béèrè lọ́wọ́ ẹ kí ló ń dáhùn gangan. èyí kan tó bá dùn ní ló ń pẹ̀lú ẹ̀. ó sọ fẹ́ pé kó bá mi sọ̀rọ̀ kí n gbọ́mọ fún òun rẹ̀ sọ pé èmi ni mò ń fi ọmọ ṣé mò ń fẹ́ ni. ok tí ojú ọba sí lára ọmọ yẹn kí ló ń tó gbé fún wọn. ó mọ nǹkan tó ṣẹlẹ̀ tọmọ ẹ bá ti gbádùn gbé fún ẹ. ẹ oh, now you are talking. ẹ̀gbọ́n mi ẹ tẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ẹ jẹ́ ká fún ní two weeks tí ò bá ti gbọ́mọ yẹn fún yín ó dà pé ilé yín náà ti máa máa tọ́jú ọmọ yẹn. afẹ́ ìbẹ̀ta lọ́mọ tó mọ̀ ṣé o mọ̀ ni ojowú gan o. ojowú kí ni. ọmọ tó mọ̀ tó rí rí o jẹ́ mọ bó ṣe rí rẹ. gbogbo ẹ̀rọ akọ́ gbogbo ẹ̀rọ mọ́ gbogbo ẹ̀rọ ṣe jí náà ló ṣe jẹ́ nìkan máa ń jẹ méjìlá bàálà dé náà o ti ń jẹ kọ́mọ́ rí tó lè jẹ tán. jo jo fẹ́ fẹ́ yàwó mi. mi ilé fẹ́ náà ni o lè jẹ méjì. ọ̀rẹ́ ń wo àṣẹ̀ṣẹ̀ láti lẹ́ gbé oúnjẹ méjì ó fà oúnjẹ gbogbo ẹ̀ ló ń yẹ. ọ̀rẹ́ mi nǹkan mi ni ọ̀rẹ́ mi nǹkan mi ni a ní ìwò gba yìí ó gba yìí ó gba yìí kí ló ṣẹlẹ̀ kó jẹ́ ká máa jẹ ọmọdé ń ran ṣan. àwọn oríṣiríṣi bá ti gbádùn máa gbé fún ẹ. ẹhẹ́ now you are talking now. better ìdí tí mo fi ní kó wá rí mi ni pé sọ́rántì last time ta sọ̀rọ̀ fúnra ẹ̀ ló ní particular lady kan òun ló fara kó whatever it is tó yẹ kó ṣẹlẹ̀ sí wọ̀. Hmm. ọmọ yìí ó try fún mi gan. so to me obìnrin yẹn dídí aláàánú èèyàn nìyẹn. if not for her mi bá ti kú. na ibi tí mo bọ̀rọ̀ lọ ni pé torí irú obìnrin yẹn èèyàn máa fi rú ẹ̀ èèyàn máa fi tọrọ lọ́wọ́ Ọlọ́run èèyàn máa fi dá ọpẹ́ hmm. kò yẹ whatever it is bí wọn bá ṣe lè wá èèyàn á wá nǹkan tí wọn bá lè ṣe fún ni wọn á ṣe fún to help her to kò yẹ that is shows your own gratitude for lọ́wọ́n bá pé o ṣé mo dúpẹ́ now ma o business wa ó ń boom lójoojúmọ́ ìwọ ti ń make owó dáadáa dèjì náà ń make owó dáadáa ìjọ ò mú fún yín lówó gbẹ̀yìn hmm. which means you are doing good ẹni tí wọn bá dẹ̀ ti ń ṣe dáadáa kí ni first thing tí wọn láti ṣe ìwà rántí ibi tí wọn ti ń bọ̀ ọ̀rọ̀ mi yẹ wàá wò pé báwo ìfẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún gbòòrè àti mo tó ṣe fún ẹ ìdí ìwọ fún ẹ lóní nítorí ọmọ yìí ló wà láyé lénìí so you need to go out there kó wá kàn track her down káwọn bá ṣe lè help ẹ nǹkan tí wọ́n bá ní tídèjì bá ní tèmi náà bá ní tàbá fi pọ̀ àfitọ́rọ́ lọ́wọ́ Ọlọ́run ni àmọ̀dé táwọn náà ṣe ń ga lójoojúmọ́. ẹ̀gbọ́n ah mo dúpẹ́ lọ́wọ́ yín pẹ̀lú nǹkan tẹ́ ẹ sọ fún mi I really appreciate ọmọ yìí try even gan if not for her màá ti kú. Cool bọ̀ nǹkan tí mi understand yìí ń sìn ní pé ọmọ yìí ló ti wà ń kó mà kò rántí orúkọ ẹ̀ kò rántí nǹkan kan mọ́ but the only thing tí mo kàn máa rántí pé ó rántí ni pé ó ní time kan tí mo interview ẹ̀ tí mo kàn mention Lagos àbí Èkó ó rántí pé kó lóun gbé o kò rántí orúkọ fámílì ẹ̀ kò mọ àdírẹ́sì ilé ẹ̀ kò rántí nǹkan kan. so òun ti rẹ́dí láti wá sí kò. bá a máa bá bọ́ọ̀sì sọ̀rọ̀ nìyẹn bóyá kó máa bọ̀ lẹ́kọ̀ọ́. yes mo máa ṣe ìrànlọ́wọ́ tí wọ́n lè ṣe fún ni ìwúrò nǹkan tí mo sọ tí ò bá ń ṣòwò ṣé wàá lè jókòó bí tó wà lẹ́nu. ètò ni màá ti kú. so do what I said okay. màá bá pepsi sọ̀rọ̀ ni. ọ̀rọ̀ ẹ̀kọ́ pé mi kò fún mi ń fi gbà. ọ̀rọ̀ ẹ̀gbọ́n. lọ́jà tí mo bá jáde tafẹ́fẹ́ ti gbóná pàpẹ́ mi. iye afa what's ṣéèkì nà àwọn ẹgbẹ́ ti máa ṣéèkì látọjọ́ rẹ̀ kí ni níbi bẹ́ẹ̀ àwọn aṣọ yìí ni jìnnà ṣe o ọ̀rẹ́ mi mò ń rò wọn kù. kí wọn ò bẹ́ra kí n mú lọ sí ìkòkò lọ́ọ́ máa gbé pẹ̀lú wa. Hmm? at least tó bá dé ìkòkò tó bá ti ń wá pẹ̀lú wa tàjọ ń ṣàyè tàjọ ń jáde wọn máa fi àmọ́ kó máa wà ókè ju bó ṣe wà yìí lọ. <laughs> sori um, tí bá sọ pé o dat I am not sorry to say it máa wọ ọ̀rọ̀ tó ń sọ dẹ́ ń sọ̀rọ̀ bí ọ̀dẹ̀ òun sọ̀rọ̀ bí ẹni tí ó fọ̀fun tó gbé èèyàn wà lọ́dọ̀ dádì ẹ̀ dádì tó jẹ́ pé gbogbo àmọ́ how powerful he is wọ́n ti ń try gbogbo best wọn ara ò tí ó sì ń wó oṣù ni wọ́n wá ní ká mú lọ sékòó táwọn mú lọ sékòó o kí ló fẹ́ lọ ṣe fún lẹ́kọ̀ọ́ kí ló fẹ́ lọ ṣe fún lẹ́kọ̀ọ́ táwọn mú lọ sọ ṣé odi lára bá gbélé. wọ́n ti ń ṣe báyìí náà kí ló dùn pé èyí ara bíi tiẹ̀ ló di báyìí lẹ́wọ̀n ara bíi ti ẹ̀yìn àwọn jọ tó bá mú lọ sẹ́kọ̀ọ́ kí ló fẹ́ ṣe fún gangan ni mo kàn fẹ́ mọ̀ wàá gbé lọ sí hospital rí jọ ṣé ọ̀rọ̀ tó wà lẹ̀ medical medical problem ni àbí spiritual problem ṣé kọ́ lọ́ máa gbólá bẹ́rẹ̀ ni àbí what are you saying. máa wọ nǹkan tẹ́mi máa ṣe wà nínú jẹ́ ká lọ rí dáàdì. wẹ abádọ́dọ̀ èmi gan máa wà jẹ́ àjọ́dọ̀ dáàdì ṣèbí dáàdì àmà wẹ̀ kó máa gbóòdì lọ sẹ́kọ̀ọ́ àbí jẹ́. máa wọ ìrìnàjò máa lọ sẹ́kọ̀ọ́. ń fi ṣọ́ ẹ̀ṣọ́ mi Èdùmàrè madam níwọ̀n ìgbà tẹ́yìn mọ ìlú tó ọmọ yín lọ kí ló tẹ̀ wà lọ fúnra yín. Hmm. ọ̀gá ọlọ́pàá hmm. ọ̀rọ̀ yìí yé yáyè ọkọ mi ọ̀pọ̀ lọ́nìta bá débi rò káfò ni. Ah. ọ̀fíìsà ẹ mọ̀ pé mo ní bìlíìfù nínú yìí ẹ jọ kí ni latest nípa ọmọ ta ní kẹba wà. honourable ẹ gbọ́dọ̀ parọ́ fún mi a ti gbìyànjú gbogbo approaches láti fi ṣòkò yà get up ma ní ọba yẹn sọ̀rọ̀ tó fi dé ìlú àríkò yẹn fúnra wa ìfúnra mi débẹ̀ ta iṣẹ́ dé gbogbo yẹn ààrẹ ọmọ yìí gbogbo effort àpapọ̀ ló já sí. ọ̀gá ìṣàánú mi ẹ túbọ̀ máa mi gbìyànjú sí kò sẹ́ni tó máa fojú sunkún ọmọ nínú gbogbo wa yìí náà ẹ jọ. ẹ jọ ọlọ́pàá ẹ túbọ̀ bá push further i have trust in you mo mọ̀ yí pé lágbára ọlọ́run gbogbo ìdààmú yín lórí ọmọdé kò ní já sásán. ọlọ́run ìjọ ẹ má wọrí àwọn náà ò dákẹ́ àdètòkò àṣìṣe lé lórí investigation àti lọ àwọn èèyàn wá dẹ̀ṣùn wá tàtọ́ yẹn wà wọ́n dẹ̀ gbàrẹ́pọ̀ lọ́wọ́ fún wa rí ṣẹ́gbọ́sà. okay. Yes, It's okay. It's okay. It's okay. Ẹ̀rọ àwọn ọ̀dà ọlọ́wọ́ ṣe ọlọ́wọ́ ṣe láìkó ẹ̀gìrì kò sẹ́ni jẹ́ fàwọ̀ ẹ̀sẹ̀ gbẹ̀dọ̀ láìkó ẹ̀gìrì kò má sẹ́ni jẹ́ fàwọ̀ ẹ̀sẹ̀ gbẹ̀dọ̀ gúnlùkún ìkúrèwé eh, dandan máa dàgbà darúgbó dandan. kúlùkùn ìkúlẹ̀wé ìyá dandan máa dàgbà darúgbó dandan. ẹni bá ní kú nírèwé alẹ́ ní bá ní kú nírèwé. ìyá yín mọ gbé e sí. Si ẹ fún wa ń béèdì kí lọ gbẹ́bọ ní àyìn. Ah. èmi omi rẹ fa ọkùnrin ogun ni dáàdì. dáàdì mo ti gbé mo ti gbé ẹbọ yẹn sórí ta mo ti gbé sílẹ̀ ń bẹ̀. ẹ wò dáàdì ah, kí lẹ́yìn sọ yìí náà ẹlọ́kùnrin ló máa gbẹ́bọ mo ti gbé mo ti gbé sílẹ̀ ah, gbogbo nǹkan tẹ́yìn ní láti ṣe é sí ni pé kẹ́ ẹ ṣe àwọn nǹkan tẹ́ máa ṣe kí sacrifice ẹ wà accepted mo ti gbé mo ti gbé síbẹ̀. òun bẹ̀rẹ̀ fà tí n bá sọ fún ọ pé ọkùnrin ni ó gbé ṣé wọn mọ ní kó gbé ni.

kí n máa kìlọ̀ fún ọ kó o má gbọ́ tèmi mo lọkùnrin ni ó gbé ṣé wọn mọ wá ní ó gbé irú ẹbọ tí mò ń sọ yìí kì í ṣe ara mi ló yẹ kó gbé àjòjì ló yẹ kó bá a gbé. ẹ̀rù dáàdì yẹn ti lọ nìyẹn mo ti gbé mo ti gbé ṣé kò dáa bí mo ṣe gbé ni ọkùnrin ni mí nà án. ẹ kí ló ṣe ọ. ẹ̀rù dáàdì nǹkan kan ò ṣe mí. nǹkan kan ò ṣe ọ lára. wà ókè nà fine mo ṣe mí. ń ah, sọ ọmọ pé ìwà ìgbọràn lọ kí má kìlọ̀ fún ọkọ má gbọ́ràn. dádì ló wà nínú kí n gbé ẹbọ lọ sínú ìta ọkùnrin ló máa gbé ọkùnrin ní mí náà mo ti gbé síbẹ̀ ó lọ nìyẹn. Ah, nìkan náà ah ah ah èèyàn gbé èèyàn gbé ṣeré èèyàn sọ̀kì èèyàn ṣe gbogbo ẹ̀ ó kọ̀ dẹnu kọlẹ̀ náà látẹ̀kùn mi ah, i'm tired o. síbi ò dẹ̀ ní sùúrù náà ṣé mo máa ń ṣe báyìí tẹ́lẹ̀ ni. ẹ kíkí ló ń happen báyìí náà. ìwé ẹkùtẹ máa ń understand irú nǹkan báyìí bá ṣẹlẹ̀. yá nǹkan tí mo dẹ̀ ń rò ni pé ó lè jẹ́ cook tí mo mú lánàá yẹn cook tí mo mú lánàá yẹn ti pọ̀ jù pẹ̀lú bisikíìtì wíwèrè bàbá bẹ́ẹ̀ lọ fún mi jẹ ẹ eh, bọ̀ ó yẹ kó understand ó kàn ń sọ pé kì í ní sùúrù kò ń ṣẹjọ́ mi nà gbogbo inú màá máa dùn yàn ń sìn yàn níwà comfortable. kó tó bá máa ṣe kó jẹ́ ká ṣe ń sìn. ọmọ kan tí mo rò bí a kì í lọ máa dùn àgbo tí máa ń sọ fún yẹn olómi tí mo máa ń sọ fún yẹn pẹ̀lú confam tí n bá mú láàrin two hours ó máa gbéra. ṣé àgbo màmá Òṣòdì. ẹ eh, àgbo jábò tó wà lóṣòdì tí n bá mú láàrin two hours ó máa gbéra. jọ̀ọ́ nà án ẹ eh, mm. bọ before the agbo try kò tẹ help mi náà kò easy. ọ̀rẹ́ jẹ́ kí n jẹ́ kí n ṣe mi ṣe máa ṣe jẹ́ kí n gbé at least with that at this time. mọ́mí kí lè wá hmm. ọmọ mi ah. mi ì gbọ́dọ̀ sọ mi tẹ́ ẹ̀ bá wò lọ́rọ̀ ọmọdé tèmi èmi ò bá ní kẹ́ ẹ try bóyá pásítọ̀ kan àbáfà. èmi náà gbìyànjú ń lọ báyàn kan kò jọ wòlíì kò jọ àfà ṣùgbọ́n tó bá gbọ́ wòròwòrò tó wú jáde fún mi lẹ́nu ẹnu àyà ẹ̀ ó ní kí n má try láti wá ọmọ mi mọ́ kí ọ̀tá èmi gangan má bàa nù. Ah, ah. irú pásítọ̀ wo nìyẹn. ìwọ náà sọ bẹ́ẹ̀ Eh, ó nípò rẹ̀ ní ṣé wọlé Pastor, òkè mẹ́sì. òkè mẹ́sì. Eh. òkè mẹ́sì. Eh. ó kúrú. Hmm, ó dúdú. ó dúdú. Hmm. ó ń sọ kò jọ kan lẹ́nu. kò jọ èkìtì lédè tó ń sọ lẹ́nu. ṣé kì ṣe òkè mẹ́sì tí mo mọ̀ ṣá. ilé pàdé mi òkè mẹ́sì. original ah, original. ìṣòwò ẹ̀ ibi tí mi ò rẹ́ dé ó máa jíṣẹ́ yẹn kọjá bẹ́ẹ̀ yẹn. kí lọ́mọ ẹ ṣe fi ṣeré yìí ọkọ yìí wọn náà sọ ìwà bẹ́ẹ̀ ọ̀yá ara wọn ló fọfọ lọ́sẹ̀ ọ̀rẹ́ kì í mọ̀ jẹ máa jẹ mọ̀nàkà yìí. ìjẹsà. owó jẹ́ kí n sọ fún ẹ ṣòro tí mo fún ẹ ó kéré o mo tún máa hard mélòó tí mo ti fún ẹ lọ because ó tiẹ̀ jọ mí lójú gan ni. kí lọ́mọ ẹ sọ ọ̀nìyàn nìwọ náà. ẹ jọ bísíǹsì wo lẹ dàpọ̀ tẹ́jọ́ fún ẹ lówó. Ah, ah. ìjọba ni ti ń ṣe jẹ́ kí ló kún ẹ ó ṣe jẹ́ gbogbo nǹkan tí n bá ń ṣe pátá báyìí ló máa fẹ́ mọ̀ ẹ ṣé mo pè ẹ sọ̀rọ̀ mọ́. ẹ bọ́ǹbù ó fẹ́ wádìí ìfẹ́ èdè kókò ní <laughs> èyí ọ gbàsílẹ̀ sọrí ohun tí mo kàn fẹ́ yàtọ̀ sí kò mí ni pé kójú bá yá yẹjú bẹ́ẹ̀. kóhùn mọ́ yẹ kóhùn mọ́ yẹ kóhùn mọ́ yẹ mo ní kí n sin yín jẹ ní. òsínmọ̀ ló ni mí gbàgbọ́. àwọn ti yé mi ìjẹ. ọkọ ṣé mi tí mo ti ṣe yẹn fún ẹ tẹ́lẹ̀ ṣé wàá expect pé mo máa ṣe jù bẹ́ẹ̀ yẹn lọ. èmi gan náà kò bá tún rán mi sí bẹ́ẹ̀ màá tún ṣe jù bẹ́ẹ̀ lọ. mo jẹ́ ìrí mo jẹ́ kí n padà kí kí ni ara ta ẹ́. ṣé bẹ́ẹ̀ ni olúwa ló pàdé àpòpọ̀ pẹ̀lú pásítọ̀ láti máa sọ fún mi pé kèmi máa wà ọmọ. ìní olúwa ni o. tó lè jẹ́ pé èjè lọ́mọ yìí ègún ẹ̀ àkọ́bí mi di àkọ́ṣẹ́ mi ìwọ ọlọ́run ìwọ ọlọ́run ọ̀nà mà nínú alábìàmọ́ oríṣiríṣi ọmọ mà ló ń gbabẹ̀ wọlé o. àlọ́ tá a bá ń bá. àgbò mi tó fẹ̀yìn rìn agbára lọ mọ́ wa màá rún ẹ bí mo ṣe máa ń rún ẹ tẹ́lẹ̀ màá tún rún ẹ jù bẹ́ẹ̀ lọ èmi ni mo ti mọ kọ̀ǹfà àti mo ti mọ jábò tí mo ti mọ gidi kan tí mo ti mọ gbogbo ẹ̀. àbẹ̀sí ara ń gbẹjọ èmi tó yẹ pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ báyìí kí kíkí tẹ̀ tún bọ́ṣọ sílẹ̀ báyìí gbogbo ẹ̀ ti máa dìde wọn wọn lóde wàá di olíkì ní báyìí níbẹ̀ fọwọ́ gbẹjọ látàárọ̀ ó kàn ń pìt ní ọ̀fun kí ló ń ṣẹlẹ̀ ṣé bọ́lá ó ti làgbo. mo ti mọ àgbo mo ti mọ kọ̀ǹfà mo ti mọ jábò mo ti mọ ẹbí pè é màá kí ló ṣẹlẹ̀ bí ó má bínú rẹ̀ bá mi fọwọ́ ṣe kí ni. mi ò lè fọwọ́ ṣe anything mọ́ aṣọ òkè yẹn understand level day ọmọ àwa ni wàá ti fi hàn sí ninety nine percent ẹ̀ wọ́n ti máa máa ṣe wọ̀ wà á kọ̀ dé wà á kọ̀ já yẹn òkulẹ̀ kó má yẹ kó máa ní ìdìtọ́ ìtàn kó máa fi màmá àṣìṣà rẹ̀. tó o náà bí o ṣe. nǹkan ọmọkùnrin ò ṣiṣẹ́ náà ṣé wọ́n fi ilẹ̀ fún ara ẹni. màá lo tẹ́lifíṣàn wà láyé. ó jọ yẹra o o lára rẹ ò le. àmì ah, ò le mọ rárá. ọ̀yí sọkùnrin mọ́nù. ẹ ṣe bí mo bí ọ léèrè ń jò ní ń gbọ́ padà dé tó ọgbẹ́ bọ̀ ń lọ mo ní kí ló ṣe ọ ní nǹkan kan ò sí ọ. tó o ti rí báyìí orí ọ̀kẹ́rẹ́ koko láwo bá wí fọ́mọ ẹni agbọ́ tí n bá ń kìlọ̀ nǹkan fún ọ pé kọ́ O má ṣe nǹkan báyìí ọ ò ní gbọ́ sí mi lẹ́nu orí ń fi ọwọ́ ara rẹ fà báyìí dáàdi ẹjọ ẹjọ ẹ ṣàánú mi ẹ má yẹ kí n wáyé asán ẹjọ nítorí Ọlọ́run ẹ má yẹ kí n di òkú ayé ẹjọ ẹ ṣàánú mi ẹ̀yin àgbà náà lè máa ń sọ pé ọmọdé ò lè mẹkọ jẹ kó má ra lọ́wọ́ mo kàn ń wò pé orí tọmọ ẹ ṣe fún mi kí mi náà ṣe ẹ try láti jẹ kó wà òkè ní ẹjọ dáàdi. ìyún ló ní kó ọmọ gbọ́dọ̀ ṣe mí lẹ́nu ìwọ lọ fẹ́ tọ́jú rẹ̀ àbí ìwọ lọ pẹ̀lú ẹbọ bẹ́ẹ̀ ọ̀gbọ́rọ̀ ẹ̀yìn.

jọ fún mi ní kí ọwọ́ rẹ. àǹtí sami ẹ ṣàrí pé mi àti boyfriend mi jáde. mi ò understand pé ṣé mo ṣáàrí are you trying to tell me that I'm blind and meanwhile where's the boyfriend. ṣé. ṣọlá. eléyìí. yeah. ló pè ní boyfriend you call this person your boyfriend. yeah um, anyway, boyfriend. anyway bá ń gbé kí ọwọ́ ẹ. Daddy ní kí n bá wọn so I have to go and he asked me to use the car. Pàǹgbékì ọ̀. way. No like serious ọba fi motto. daddy gbé ẹni yìí tó pè boyfriend nígbà tí ẹni yìí mọ̀ pé òun fẹ́ wa mọ́tò kí ló tó gbé mọ́tò there dájú. no no no excuse me hey shush i'm talking to you. Uh, Mr. Man um, next time to buffet tẹ̀lé girlfriend jáde tàbí tó bá fẹ́ gbé jáde ó máa bẹ́tà kó gbé mọ́tò títí ẹ wá kó fi gbé jáde ó lè wá sí ibà ìkọ́ pé mọ́tò dad tèmi. excuse me shut up i'm still talking. tó sọ̀rọ̀ náà ó sọ̀rọ̀ lọ́wọ́ náà. ó lè wá bí kó jẹ́ pé mọ́tò dáàdì tèmi lè máa fẹ́ ran orí pé ẹ fẹ́ gbé jáde it's not proper and it can never happen again ṣó ń gbọ́ mi. ok ẹ má bínú. thank you very much. ẹ má bínú. and you tẹ bá ní ìdàtí jáde ẹ lọ gbé cab this is the road. kò lẹ́yìn mọ́tò ní dákẹ́ fún orí ìrẹsì bẹ́ẹ̀.

ìgbà ló mọ̀ pé òun fẹ́ jáde ìgbà ló mọ̀ pé dáàdì fẹ́ rán òun ṣẹ́ tiẹ̀ dúró tó bá yẹ pé mo gbà kí lọ́wọ́ ẹlẹ́nìkan tó máa ṣe wọ́ mi nìyẹn o ṣé bí. no ṣọlá báwo ló ṣe ń sọ̀rọ̀ bẹ́ẹ̀. irú ọ jẹ́ ń sọ̀rọ̀ tó bá ti wájú pé ó fẹ́ ṣe dáadáa a ní à ẹ̀yà àbúrò mi o mi tẹ́ ṣàbúrò ẹ̀ nù mi kọjá ẹ̀ nù mi ṣàbúrò ẹ̀ a ní ti ń dọ́gbin síbi tẹ́ ẹ̀ ń lọ á dẹ̀ máa lọ síbi tó lọ bọ̀ tó ní mission ni ó ní tó wà lọ́kùn ẹ̀ no wọn ò ṣèkà fún wa o ó gbọ́ nǹkan tó sọ náà she is my blood wọn ò lè ṣe wọn ò lè ṣe nǹkan tí ò dá fún wa náà ó gbọ́ náà wọn ní dáàdì ní káwọn lọ jíṣẹ́ bá wọn. irọ́ ló ń pa ìwọ lórí àsàntì ẹ̀ òun ò àsàbúrò i'm telling you ìwọ lè kú sí òun lè jù sí ẹ̀ jẹ́ni sọ kúrò ẹ̀ sọ̀bẹ́ gbọ́ tọrọ hmm, sọ̀bẹ́ gbọ́ confam lẹ́nu tèmi sọ̀bẹ́ gbọ́ sórí òun ṣe bí pé kò kúrò lè fún tẹ́ẹ̀bù kò bá mu wá bẹ́ẹ̀ bó yín ṣe nìyẹn ah, wàá bá ni mo sọ bẹ́ẹ̀ wàá bá ni mo ṣe kí ni wàá bá ni mo sọ bẹ́ẹ̀ tẹ́ẹ̀ máa lọ ṣọlá òde jọ náà báwo ló ń ṣe báyìí náà ókè jẹ́ ká gbé cab náà ẹ náà. mo tẹ lóhun ti sún mi náà màá lọ gbọ́kadà. má pè má pè má ṣé ṣé òótọ́ ni ṣé ẹ̀gbọ́n mi fẹ́ lé mi kúrò nílé yìí Tèmilolúwa Tèmilolúwa mi kí ló pè é leave my father's house kúrò nílé bàbá mi. wọn kì í sọ ọmọ mẹ́rin kíkọ́ kọ̀ọ̀kan padà báwo ni tiẹ̀ ṣe jẹ́ mo ní báwo ni tiẹ̀ ṣe jẹ́ kúrò ní inú ilé bàbá mi please. èmi olùwà ṣé mi ló ń bá sọ̀rọ̀ tó ń gbó ṣo realize pé ẹ̀gbọ́n ẹ̀ ló ń bá sọ̀rọ̀ ṣá because I do not understand ibi tó ti mú nǹkan tó gbé mi tó dúró síwájú mi tó ń sọ̀rọ̀ sí mi bó ṣe wọ̀n ẹ́ ṣo normal ṣá tell me in your life oh. in your life yes má tún ever sọ pé ìwọ ẹ̀gbọ́n mi òun oh! aṣọ ṣe sára ẹ mọ́ mi òun aṣọ ṣe sára ẹ mọ́ mi olówó jọ èèyàn kì í kéré nínú ilé bàbá mi ṣe and I can control it the way I want it. ilé dáàdì ẹ ti padà di ilé iṣẹ́ tó lè control the way you want it. iye. that's very good. And um, what's that your name again? Um, Shola or whatever you call yourself? Mm -hmm ìwọ wà lórí ìjókòó àbúrò tèmi ńlá ni ó ń sọ̀rọ̀ sí mi ṣàkàṣàkà and you stated like it is none of your business. ẹjọ́ dùnú lọ ẹjọ́ ń fi bẹ́ẹ̀ dùnú lọ ẹjọ́ kò sí tuntun lábẹ́ òun yìí. Oh. tábàlù kò ṣẹlẹ̀ rí àfi dẹ́rùbọ̀ lọ́rọ̀ ni ìjẹ́ ìròyìn létí kankan ẹ̀yin lè pè mí lọ́kùnrin sí àbí ẹ lè pè mí lọ́kùn ẹ̀ ẹ̀jẹ̀ ìròyìn létí ẹ ti ṣe pàtó àfọwọ́ ṣẹ́wọ́ pàtó àti ìṣẹ́wọ́n gbà rẹ̀ ṣẹ́rántí ẹ̀ pàtó lélẹ̀ ìbẹ̀rẹ̀ ṣe wú ìpàtó ẹ̀rọ̀ ju wípé ọgbà àmúra yín dání tó ẹ̀ lẹ́ ti jẹ property aṣọ ìrẹ́bí ni aṣọ ìrẹ́bí ni ẹ̀bẹ̀ kọ́ mo fẹ́ bẹ̀ yẹn jọ́ dúró lọ́hùn ẹjọ́ ẹ má pè mí sọ̀rọ̀ yìí sí ní má ni mo wà mo wá movie ni fíìmù tí mo lè wá wo ẹ̀jẹ̀ ń gbádùn ẹ̀ actor and actress yẹ́n ti gbọ́ ẹjọ́ dúró ẹjọ́. jọ̀wọ́ tó ń report mi fún ṣé náà mi fún ẹ ni. so nísìnyí èmi ti di actress níṣojú ẹ but there is no problem ọ̀rọ̀ yín ti padà yé mi o mo ti understand nǹkan tó ń ṣẹlẹ̀ ń melody tí ẹ̀ ń flow lórí ẹ̀ mo ti understand ẹ̀ so ìwọ ló ń lùlù fún pé kó máa jó sórí ìwọ̀n tiẹ̀ èmi ò blame ẹ̀ orúkọ ló ń rò ẹ̀ ìní ìní olúwa ìní ẹ̀dọ̀ ìní ló sọ rẹ̀ di ó lè ní èmi lára àwọn tẹjọ́ ń kóra yín kiri lè mọ́ máa lára má wọlé wàá kàn díẹ̀ ní. just leave leave orí ìkọlọ gbogbo ṣe rí. sílẹ̀ òye ó ṣe dáre ni ó ṣe tó pè é díẹ̀ bí ló pè sí nìyẹn tí bá ń ja ibi ṣé ibà ṣe bẹ́ẹ̀ kó máa gbọ́ tètè mi orí kò lọ́kẹ̀ẹ́ sórí kò lọ́kẹ̀ẹ́ tán. mi fẹ́ fẹ́ tẹ́lẹ̀ ti ní freedom nìyẹn kọ́ ni ọmọ ti kún pẹ́ méjì ọmọ tó máa ṣe ń fún fẹ́ jẹ bàmí bàmí ọmọ tí mo ń jẹ́ mi tẹ́lẹ̀ tí wọ́n máa kákó tó máa ń kásá ní ìlú kò sí ọmọ ló máa fi ṣe bá wa. ṣé bó ṣe wẹ̀ wọ́n ló nílé ṣé bó ṣe wẹ̀. mo bọ jẹ́ kí lọ bẹ tán fún wa. pé ẹ máa tọ́ tẹlifíṣàn. ẹjọ́ mo fẹ́ fún kò ní bẹ́ẹ̀ bí mo kọ́ tí mo ti ṣe fún látẹ̀yìn wa ẹ̀yin àti sista mi pé kẹjọ kẹ dáríjì mi please forgive me mo fi ẹ̀jẹ̀ tẹ́dà lé mi lórí tẹ́dà sórí sista mi náà mo fi ń bẹ̀yìn ẹ̀jọ̀ ẹ̀wọ̀n ẹ̀wọ̀n máa wọ ohun promise yín pé tí a bá ti rí sista because èmi mọ̀ pé wọ́n máa fẹ́ sára wọn wọnú lẹ́yìn tábà tí rí wọn ìwọ máa ṣe dáadáa sí wọn mi ò ní máa treat wọn bíi títẹ́ lọ i promise you please ẹ jọ. <sighs> èmi ò bínú èmi bínú èmi bínú. ẹ ṣe mà but mú um, mi pẹ̀lú wo ni sísá mi lọ. Hmm. ariwo ló lọ lọ́dọ̀ bàbá ẹ̀ kó dẹ̀ máa wò ó ah, tí n bá mọ̀ kó máa wá bàbá ẹ̀ lọ ni mi ní júwe bẹ fún o ṣọ́ọ̀bù tracy bàbá ẹ. mọ́mi báwo lẹ́yìn ṣe wá mọ̀ pé àrèpo náà lọ. Hmm, ọkàn mi ò kí ń tàn mí jẹ nítorí pé ó dàbí kéèyàn sọ ibì kan fún yàn lẹ́nu kó dẹ̀ di lọ́la kó lọ bẹ́ẹ̀. mọ́mi kí ni reason kan tẹ́ fi insist pé kí sista mi kó máa mọ̀ dáadáa dé wọn. madam ọ̀rọ̀ pọ̀ mẹ́ẹ̀. àtìlẹ́yìn yóò gùn ẹrù òkòṣù ká ẹlẹ́rù lẹ́rù ọ̀pá àtìlẹ́yìn yóò èmi ìka èmi ti ìka àtìlẹ́yìn yóò gùn ẹrù òkòṣù ká ẹlẹ́rù lẹ́rù ọ̀pá àtìlẹ́yìn yóò gùn. ìgbéwọ̀n lọ ìtàn ìgbàlọ́ tọmọ wà ìwé àdánà kó fẹsẹ̀ kẹsẹ̀ ẹ̀rọ ń ọmọ ẹranko tí ń jẹun. ìmáranira mo bẹ̀bẹ̀ he ìmáranira mo bẹ̀bẹ̀ he. pẹ̀lẹ́ ara rẹ ti yá báyìí kò sì sí tí ó sì ọmọ ìgbìmọ̀rì mọ́jà ṣàgbákò. àwọn èèyàn burú gan ìka èèyàn ló sì pọ̀ jù n tó ṣe ọ yìí ara mi ló ń bọ̀ ẹn tó fẹ́ nǹkan burúkú ọmọ mi ló fẹ́ pa kí wọ́n tó rè ṣàgbákò rẹ̀ o nínú ìlú arípo tá a wà àwa mẹ́ta ni olódùmarè jogun agbára fún ọ̀rẹ́ sì làwa mẹ́tẹ̀ẹ̀ta ìkan jẹ́ alápatẹ́ ah òtójú ẹlẹ́dìẹ kì í bọ́ná ọkùnrin gbọ̀ngbọ̀nràn bíi ẹni dìgbọ̀n dò àwọn èèyàn burú ẹnì kẹta ògbólúkẹ ló kọ rẹ̀ olùkẹ́ àjànàkú mímu jẹ́jẹ́ bírin bá mu mi àmọ́ àgbọ́ jìgúnjìgún òtẹ́lẹ̀ tiẹ̀ ní gìrìjà gìrìjà nǹkan burúkú ń bẹ ní ọwọ́ rẹ̀ ó sì dájú ju èso ọ̀daràn lọ. ọmọ ni ó ti gbọ́ kọ rẹ̀ rí. ògbólúkẹ́ lórúkọ bàbá tí mo bí ẹ fún òun kan ìlú arékò kan ni. Hmm ògbójúlógún sọmọ àjẹnìkò ó burú bí àròyìn. ẹ mọ̀mọ́ ṣé ń pé babaláwo ni ẹni tí ẹ bí mi fún. bẹ́ẹ̀ ni olóògùn babaláwo ni olóògùn kà sì tún ni pé. ẹ bò mọ́ mi mo kí wàá ní reason tí ẹ ṣe fẹ́ wọn àti pé kí ni ìdí tí ẹ ṣe dúró síbẹ̀ bí ìyàwó. Hmm èmi náà kọ ara bọ̀ tán mo kábàámọ̀ sórí àwọn ọmọ babaláwo rẹ tó jẹ́ pé ó ń wo oúnjẹ fẹ́yẹ ẹgbẹ́ àti wọn àwọn oníṣègùn ìkà tó jẹ́ pé wọ́n lè gba gbogbo ayé wọn ní ìṣẹ́jú kan ah! ògbólúkẹ́ ó burú kò kọ̀ kí ọ̀sán báyìí kó jí òru níbi tó burú dé tó ní ìkà nínú dé. ọmọ mi mo fẹ́ kẹ́yìn náà mọ̀ ọ́ mo fẹ́ kẹ́ mọ̀ pé nínú ìkòkò dúdú tí wọ́n ní ẹ̀kọ́ funfun tèmi ti jáde o kò sí bó ṣe lè burú tó bàbá mi sì ni wọ́n jẹ́ lóòótọ́ ni mo mọ̀ pé bàbá ẹ ló jẹ́ lóòótọ́ ṣùgbọ́n nìyí ìkà ni ìkà yí àtọ̀run ni mo fi ọlọ́run bá bẹ̀ má rò lọ́kàn láti wà lọ má ti ẹ̀ bà rò ní ọkàn ẹ láti wà lọ mo fi ọlọ́run bá mo fi bẹ̀. mọ́mi hmm? kí bàbá mi jẹ́ ìpẹ̀jù ológun ká kó jẹ́ fàdé yìí olóró bàbá mi ni bàbá mi á máa jẹ́ mo máa wá wọn lọ. má lọ o má lọ ni mo sọ fún ẹ o. ògbólúkẹ́ tẹ dárúkọ yẹn gangan ni ẹni tí mo torí ẹ̀ wá síbí báyìí. àwọn ni mò ń wá kiri tó. kí ló wà fún. ẹni aburú gbáà ni wo níbi tí ògbólúkẹ́ dájú dé ọmọ tó bínú rẹ̀ táyà rẹ̀ bí fún un ọ̀kì mọ́lẹ̀ ọ̀fẹ́ fi jóògùn káyà rẹ̀ tó fura kó tó gbé ọmọ náà sá lọ kó lè fún. mọ́mí mi sọ pé àwọn ni bàbá mi pé kí n. ó lọ ní bàbá rẹ̀ kí ló kọ ìyá rẹ̀. àṣàbí. kábíyèsí olódùmarè ah! wo iye tí mo fún ọ náà lọ́ọ́ máa jẹ́ toró ti pẹ́ tí kú ti ń yẹ̀ lórí rẹ̀ ìwọ gangan ni ọmọ tí ó fẹ́ lò ń gbà náà tíyá rẹ̀ gbé ọ sá e, e, bẹ́ẹ̀ ni ikú yẹ̀ lórí rẹ̀ ń kékeré ikú ọ̀hún náà ló tún yẹ̀ lórí rẹ̀ báyìí ọ̀ọ́nì bá wọn kúkú ọ̀wọ̀ọ̀wọ̀ tó bá kọ̀là yóò kọ̀là ni hmm? ẹni tó sì ń wá kiri náà ìyún bàbá rẹ̀ yìí ó ti kú. Cool bàbá rẹ burú ìka èèyàn sì ni pẹ̀lú sọ̀rí wípé kò sáǹfààní nínú kọ́ orí sójú gan kò bá ti gbọ́ ìkìlọ̀ ìyá rẹ̀ àìgbọ́ ìkìlọ̀ èyí ló fẹ́ ṣekú pa ọ báyìí. dadi ah, dadi mo ti lọ pa ọ̀rẹ́ yín o àpàtẹ ah, mo ti pa ah, kí ni ara kìkìlẹ̀ ń sọ dadi mo fọ́ ọkàn wọn lórí ó dẹ̀ ti kú ó ti kú dànù. báwo ṣe nípa báwo ṣe nípa dadi látọ̀ yẹn pé tó máa ń ṣe jù torí yíyé yìí ni mi bá ti kú gbogbo wọn tó ṣe lọ́kọ̀ọ́ ló jẹ́ kí má lè ṣe mọ́ ni kémi ké ọkùnrin tí mo dàgbà tó báyìí kí má lè ṣe kí má lè gbóbìnrin ní kankan papọ̀ kan tí má fi kú. iṣẹ́ rẹ kó o lu ọbẹ̀ lẹ́yìn mi. ẹ dáàdi èmi ti pa omi tí ẹ mọ nǹkan tẹ fẹ́ sọ mo ti pa. ìwọ pa alápàtẹ. mo fọ́ ọkàn wọn lórí ẹ̀ ti kú dáadáa ṣe bẹ́ẹ̀ lóògùn ni kò ní kankan ẹ lè pa ọ̀rẹ́ kẹ́ confam ẹ̀ mo ti pa mo ti fọ́ ọkàn lórí ẹ̀ ti kú. àyágbà ń takàlà àyágbà ń ó ti kú lóòótọ́. mo ti pa o. kí ló wá sí ọ. kò sí ìwọ̀n tó ṣe mí. ìdá kò sí ọ. mo ti pa kò sí ìwọ̀n tó ṣe mí dájú. Ah. ẹlẹ́dàá mi. ìwọ ọmọ yìí ìwọ ọmọ yìí ìwọ ọmọ yìí kí ló ṣe ọ tó òkè ń gbọ́ràn ni wọ́n máa kìlọ̀ fún ọ ní gbọ́ kìlọ̀ látẹnu mi bẹ́ẹ̀ náà mo kìlọ̀ fún ọ pé ìwọ kọ́ lọ gbẹ̀bọ̀ wọ́n wà yẹn ni ó kí ẹbọ mọ́lẹ̀ ọgbẹ́ e lọ ràbọ̀ràbọ̀ rẹ̀ náà ní bọ̀ ọjà yìí o tún wá gbọ́ ọ̀dọ̀ ewúrẹ́ lọ tó bá yí wọn mọ́ ọ lọ́wọ́ ńkọ́ pa mo ti pa nìyẹn dáàdi nǹkan tó ṣe fún mi kọjá nǹkan tí mo ṣe fún yẹn o yẹ kí n pa yẹ kí n so mọ́ mọ́tò kí n máa wọ káàkiri ìlú yìí pẹ̀lú nǹkan tó ṣe fún mi. àìjú gbogbo ẹ lọ mo sì ń bọ̀ ó ní gbogbo nǹkan tó lò wò ó ọmọ mi. ara ẹ̀ rèé o ara ìkì ń gbọ́ ìkìlọ̀ yín rèé o ọmọ tó ń wò yìí ẹbọ tí mo ní wọ́n ṣe tí mo ṣe torí rẹ̀ náà ó yẹ kí n wá èèyàn láti takọ wá gbé ni ọmọ yìí sì rè gbé lẹ́yìn mi tí mo sì kìlọ̀ fún pé kò gbọ́dọ̀ dédi rẹ̀ ara ìkìlọ̀ tán ṣe fún wọn náà tó ń gbọ́ ńlọ fẹ́ ṣe kó pọ̀ yìí nígbà ìyá rẹ ti ṣàlàyé fún ọ tó sì ti kìlọ̀ fún ọ pọ̀ gbọ́dọ̀ wá kí ló ń wá kiri fún pàápàá ẹni tí ò sí láyé mọ́. Mami! Who mi wọ̀ ó mi wọ sísá mi Tell me mi. tẹ̀lé lórí wa tẹ̀lé lórí wa tẹ̀lé lórí wa tẹ̀lé lórí wa. kí ló dé tó ṣe báyìí fún mi láti jọ ọjọ́ yìí. mo ṣàgbọ́n lóòótọ́ ni pé ẹni tí òun bí ẹ máa ń bá sọ̀rọ̀ tó bá wọn ròkè tí ó bá gbọ́ wípé màá padà parun ni ló bá jẹ́ pé mo ti gbọ́ gbogbo ọ̀rọ̀ tẹ́ bá mi sọ nǹkan tó ń ṣẹlẹ̀ yóò ní ṣẹlẹ̀ mo mọ̀ pé lóòótọ́ lẹ sọ fún mi pé kí má kí má wà kí má wà dádì mi mọ́ mi ò gbọ́ tó bá jẹ́ pé mo gbọ́rọ̀ sí i lẹ́nu ní gbogbo kí ni yóò ní ṣẹlẹ̀ mọ́ mi ẹ̀jẹ̀ wá bínú i'm sorry i'm sorry. èmi lolúwa mo sọ fún ẹ mo ní nǹkan tó wà di wọ́n ṣe nǹkan tó yẹ kó wádìí mo ní pé kó má wà bàbá ẹ̀ má wà bàbá ẹ̀ ikú kì í sí bẹ́ẹ̀ mo sọ fún ẹ tó bá wà bàbá ẹ̀ ṣọmọ pé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ kò ní ṣẹlẹ̀ sí ẹ. mo mọ mo mọ o ah. ti dẹ́rì sí i. Jókòó, jókòó, jókòó, jókòó, o ti dẹ́rì sí i gentleman mi ò rí ojú yìí rí o báwo ni ó ṣe jẹ́ sí ọmọ wa àti pé ń bo lẹ́tí rìnnà pàdé. Um, dadi olóore mi ni ó ti jólórí fún mi rí ṣùgbọ́n èmi ló lóore ẹ̀ lénìí oore mi wá ṣe fún ẹ wá padà di ibi fún mi lẹ́nu bíi ti báwo. dáàdì bẹ́ẹ̀ ṣe ń wò mí òkú ayé ni mí. bíi ti báwo. mi ì pé lọ́kùnrin mọ́. come again. mi ò lè ṣe bí ọkùnrin mọ́. Ah. o ò lè ṣe bí ọkùnrin omi pé o ò lè nọ́ọ̀dì. but how come awon obi en ko awon obi mi wa nkan to nje ko yi wa nsin ni pe ore to se fomo wa yi ni o je ka re pe mo ben daddy anyway ma je ka ka menu si ben ka ka dupe pe a a ri layo atalafia eh are ni o pe but mo mọ̀ pé lágbára ọlọ́run nǹkan tó sọnù lára ọlọ́run á bá wa dá padà nítorí pé kò sí nǹkan tó ṣòro níwájú ọlọ́run kò sí nǹkan tó ṣòro ó máa kún fàdúrà ni. kò sí nǹkan tó lọ́wọ́ lè ṣe tẹ̀mí lólúwa. tí n bá sọ fún ẹ pé inú mi dùn sí ẹ òun tún ẹni o inú mi ò dùn sí ẹ rárá rárá àti rárá nítorí pé ó kàn wo ṣùṣù ó dẹ̀ fi wálẹ̀ síbí ó sọ pé òun wá dádì ẹ̀ lọ jọ èmi tí mo jókòó yìí kí ni pòsíṣàn mi lọ́dọ̀ ẹ̀. dádì mi. anyway má jẹ́ ká gégé àgì sẹ́yìn nǹkan tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀. Uh, ọpẹ́ mi kàn dá lórí pé ìgbà tó máa padà wálé wá bá wa wọn gbé wa ló kù ààrẹ ẹ láàyè sórí gbogbo nǹkan tó dánwò lára kì í ṣe nǹkan tó bójúmu kì í ṣe nǹkan tó bójúmu but thank God pé o ti realize uh, mistakes ẹ ìdùnnú tèmi nìyẹn ibi tó filẹ̀ sí i mo believe pé wàá náwó mú ń bẹ wàá lè continue pẹ̀lú life ẹ kò sí problem ẹni eh, olúwa sórí gbogbo ìwà pálapàla tó ń wù pẹ̀lú àǹtí ẹ màá fẹ́ kó lọ ríwọ́ ìbọ̀lẹ̀ àǹtí ẹ ni o mi ò fẹ́ àárín fíkọ̀ kan látọ̀dọ̀ ẹ sí àǹtí ẹ. But eh, fàmọ́ra fàmọ́ra fàmọ́ra. arákùnrin ní ti agbára ọlọ́run gbogbo nǹkan tó ti sùn gbèsè ayé ọlọ́run abàmì jì lókè mo fẹ́ kó rí fámìlì as your own nítorí pé o ti dọ̀mọ́ wa ẹ jẹ́ ká fi ìmọ̀ ṣọ̀kan hmm? wa bí ẹyọ one family má jẹ́ ń wá láyé bẹ́ẹ̀ ni tó sí láyé kiki kimaraira.